ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله

محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله ما كان أنت أفضل عبا أترى عليكم يا الله ويا جنجة الله كما باء النبوة محمد صلى الله عليه وسلم تفسير سورة الأنعام أو العمران òun náà ni à ń kà fún ọwọ́ àti dé àyà 50 ibẹ̀ ni a ti bẹ̀rẹ̀ àyà àádọ́ta أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومصدقا بين يدي من التوراة لكم لكم بعض الذي حرم عليكم وجئتكم dị ọzụ tọ ka rụruo a aasiratọ heheọlba osefụyala moria o nero ikpa fẹ́ fún ìyẹ́ àlẹ́wọ̀ àìsá aléìsọ́lọ́pù ọ̀sọ́lá a fi kàṣíwájú níbi ayà káàkà ayà 49 ọlọ́run ọba ó sì àlàyé síbẹ̀ àwọn àdìmọ̀jíza tọ́lọ́run ọba tó ṣe fún àlẹ́wọ̀ àìsá ó kà níbẹ̀ ó wá tẹ̀síwájú pé wọ́n mú sọ́ọ̀dì ọ̀ lè má bẹ́yìn ẹ̀yà lẹ́yìn àmìnà tọ̀wọ̀ lára tí Ànábì Mùsá tí ó gbé lọ́wọ́ mú sọ́ọ̀dì ọ̀ yóò gbà lódodo yóò máa fún wa ní òpin òun gbà lódodo lè má bẹ́yìn ẹ̀yà lẹ́yìn fún àwọn ọ̀gbẹ́ pé ó ti wà síwájú nínú tàwọ́ nínú tàwọ́ ká fún àlẹ́bùwà Musa ìyẹn ni pé kò ní wá pa àwọn òfin àlẹ́bùwà Musa kò ní parẹ́ báyìí lórí iṣẹ́ tọ́lọ́mọba tó náà ní tọ́lọ́mọba náà àlẹ́bùwà Musa orí rẹ̀ náà ni wọ́n máa tẹ̀lé wàlúhìlẹ̀ lẹ́kùn بعض الذي حرم عليه ما ده كسلت وقني بعض الذي حرم عليكم àwọn apá kan nínú àwọn kan tí wọ́n ṣe léèwọ̀ fún yín bóyá àwọn kan tí wọ́n ṣe léèwọ̀ pé kẹ́ ẹ má jẹ àbá àkàtà ṣe léèwọ̀ pé kẹ́ ẹ má mu àníbi máa ń sá ní pé àníbi ìṣá ní òun tó fi ní òun tó ṣe àwọn abákan lẹ́kọ̀ọ́ ní ìbàyí ibẹ̀ ni àwọn àpá ẹ̀sìn ni wọ́n ti ní gbólóhùn méjì wọ́n ní ajẹ́ pé àníbi wa Ìsá alayhi salatu wassalam yóò nà sáfà àwọn ìdájọ́ kan náà ìdájọ́ kan ọ̀rọ̀ lára àwọn kan tọ́nà ọba tó fún ànẹ́gbọ́ amúsá aléṣẹ́lẹ́pọ̀ sọ́dà tí a jẹ́ pé ànẹ́bẹ̀ ìṣá fa àwọn kan rẹ̀ lẹ́nu pé ìtàn sọ nìyẹn wọ́n ní èyí tó rinlẹ̀ jù nínú gbólóhùn méjì táwọn afá sọ òun ni pé ànẹ́bẹ̀ ìṣá ò nípa òpa òfin kankan rẹ̀ nínú ọ̀rọ̀ àwọn àtàn parẹ́ nínú àwọn olùmọ̀ àwọn àtàn kò parẹ́ nínú olùmọ̀ àwọn afẹ́ẹ̀sì àmì ètò orílẹ̀ jù nínú gbólóhùn méjì táwọn afá sọ láwọn afẹ́ẹ̀sì wọ́n ní àlẹ́bí musa ń kọ́ kò pa kankan rẹ́ nínú àwọn ìdájọ́ wà innama uhila lahum ba'da ma kanu yatanazza'una fihi qat'an wọ́n ní nǹkan tí àlẹ́bí sáka ṣe ni pé àwọn nǹkan kan tó jẹ́ pé wọ́n ń ṣe ìfanfà lórí ẹ̀ láwọn bàní ìsọ̀rẹ́ tí wọ́n ń ṣe ìfanfà tí ó kí á ṣe wà ń bẹ̀ lórí ìfanfà wọn yìí òun ló lọ mú èyí tó jòdòdò wa látara ìfanfà wọn àwọn kan ti ṣe kankan ní ìwọ̀ fáwọn yẹn fáwọn kan tí eléyìí wọ̀ ṣùgbọ́n nìkan tí ọlọ́run bá ń sọ níbi ayà ilẹ̀ táwọn bá dé wo àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ ní àwùjọ lẹ́nu àlùmọ́ ọ̀sẹ̀lẹ̀ pé látara àwọn àyà àyà kan láwọn afáàfún gbọ́yé látara àwọn àyà yìí pé àgbọ́yé tí wọ́n fi pé kò sí lẹ́yìn kálọ́ jíjẹ́ gbàǹbẹ̀ náà ni irú ìjọ ànábì Mùsá yìí kò bá ṣẹlẹ̀ sí tiwa náà ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣe àwọn kan léwọ̀ fáwọn ẹ̀ lónìí láǹkan tó ti àwọn halal jẹ ni wọ́n ní kàtọ́ náà sọ́n bá yìí kìí ṣe kí yóò nà sáka òfin ànábì wa Mùsá lápèjúwe ẹ wọ̀rọ̀ àwọn ẹran tó jẹ́ sí pọ́nà ọba tẹ́lẹ̀kọ́ fún wa ká jẹ wọ́n bí ẹran adìẹ ọlọ́run tẹ́lẹ̀kọ́ fún wa ká jẹ fàǹgbá tòlótòló ẹran ewúrẹ́ àti bẹ́ẹ̀ lọ màálù ọlọ́run tẹ́lẹ̀kọ́ ká jẹ wọ́n ẹran tó bá jẹ́ pé náà yìí tẹ́ bá tí wọ́n ti lọ jẹ ẹ̀gbin wọ́n ti sọ ẹ̀gbin wọ́n ti sọ oúnjẹ oúnjẹ kìí ṣe pé mùjáàdù pé ó kàn jẹ ẹ̀gbin báyìí wọ́n ti sọ ẹ̀gbin wọ́n ti sọ di oúnjẹ àwọn ẹran yìí irú ẹran bẹ́ẹ̀ là ń pè ní jàlàlà àwọn ẹran tó kó lẹ́tọ̀ọ́ fún aláti jẹ láǹsọ̀ yìí bí àwọn tó kàṣíwájú yìí tí wọ́n bá ti pé wọ́n ti sọ ẹ̀gbin wọ́n ti sọ oúnjẹ ó kọ táwọn tó lọ́wọ́ ẹ̀rọ oúnjẹ nínú ṣẹ̀ríà ìjàlá làwọn àpò wọn ṣẹ̀ríà wa ti ní àwọn fún wa ká jẹ jàlálà tabari adìẹ tẹ́gbẹ́ gbogbo tí wọ́n fi ń sọ oúnjẹ fún àwọn nǹkan tẹ́ tó jẹ́ ẹ̀gbin ni àbóhùn gangan ló lọ sí ẹ̀gbin ló sọ ọdún oúnjẹ ó tó at least eighty percent nínú tẹ́gbẹ́ òǹkankan ń jẹ gan ẹ̀gbin ni kìí ṣe náà adìẹ nísìnyí a máa jẹ̀gbẹ́ adìẹ máa jẹ̀gbẹ́ tábàtí wá rí adìẹ báyìí ti jà kó kàn ó rọrùn fún adìẹ kó tàbá kan wọn kéèjì ó rọrùn fún ká máa jẹ nǹkan tó yẹ kó jẹ tó àwọ àwọn kan pé wọ́n sọ tán sí sún jẹ wọn irú àwọn kan báyìí àní jẹ wọn àwọn afáwa ní kìláàfù lórí ẹ̀ ẹnu àwọn afá kò pé irú ẹran bẹ́ẹ̀ àní jẹ àmọ́ wọ́n yá pàǹbí pé dìgbàwó àwọn kan ní àní sílẹ̀ àmọ́ a lè sọ wọ́n di nọ́mbà ẹran tó yẹ ká jẹ padà pé ká dè wọ́n mọ́lẹ̀ káwá fún wọn ní oúnjẹ gidi tí wọ́n máa ń jẹ kálẹ́kẹ́ lè ká fún wọn jẹ irú adìẹ ní ìta pé adìẹ yóò ti jẹ gbẹgbẹ ní ó ti wá di jalala ẹ̀yin kò rí pé adìẹ ń kò ní fresh yóò ti kọ́lá wa kọjá lẹ́gbẹ̀ẹ́ yóò lè máa hàn irú adìẹ yíyá wa kọjá adé mọ́lẹ̀ àwọn nínú ẹ̀ náà àfà tí wọ́n lọ sí ẹ̀ dé mọ́lẹ̀ tẹ́lọ́ á dé mọ́lẹ̀ fún àwọn ọjọ́ díẹ̀ fẹ́ǹtún ló jẹjẹ pẹ́pẹ́ ìyẹn tó dáàbò ti yàtọ̀ díẹ̀ wọ́n ló ti kó ìjà lọ́rọ̀ ẹ̀lẹ́ jẹ àkàn lọ sílẹ̀ àkàn lọ sí pé náà kò sí ń gẹ́bà jàlálà náà lójú eku irú àkàn báyìí wọ́n ní irú kan báyìí kí a wá rí irú kan tó tẹ̀ lọ́dọ̀ alẹ́ Musa àwọn ọjọ́ alẹ́ Musa lè lè máa ṣe sálẹ́ Musa máa ṣùgbọ́n tí Ìsá wá dé alayhi salatu wa salam wọ́n láwọn kan tí wọ́n ń ṣe mistake tí wọ́n ń ṣe fanfa lé lórí ẹ̀ lára wọn wọ́n sì nìyí wọ́n wá sí ní yóò aṣọ di ẹ̀tọ́ wọ́n lè sọ pé bẹ̀rẹ̀ nìyẹn kì í ṣe pé Ànábì wa Ìsá alayhi salatu wa salam pé olùpadà tó pé ibà àwọn kristian náà sọ bẹ́ẹ̀ wọ́n lọ pé ní à ó tẹ̀sán ti pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ti fi nìyí wọ́n ti parẹ́ kọ́dà owó àná ọ̀rọ̀ wa Ìsá alayhi salatu òun pa àwọn òfin tọ́lọ́wọ́n ba èyí tẹ̀ bá bọ̀ òun pa rẹ̀ so yá ayé la ṣàlàyé wàlúhìlà lákún bàbá lẹ́ni hurrima alaykum láti wá ṣe dẹ̀tọ́ fún yín àwọn nǹkan kan tẹ́ pé wọ́n ṣe lé wọ̀lé lérí ẹ̀rí pé nínú ayé yìí kò sọ pé harramahullahu alaykum tọ́lọ́wọ́n bá ṣe lé wọ̀lé lérí ó ní bàbá lẹ́ni aláìkò hádàmà jùmúrù táwọn kásìkiri tí wọ́n ṣe lé so wọ́n nílé yìí kò náà wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ pa Musa tó parẹ́ wàjí tó bí tẹ́ mìíràn bí mo tún wá dé pẹ̀lú àwọn àmì wà ti rúùnì tẹ̀lá tẹ̀lé ìbẹ̀rù ọlọ́run ní máa mú yàn tẹ̀lé òjíṣẹ́ tó máa rà yàn sí bẹ́ẹ̀ bá bẹ̀rù rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àlejò náà wà ní sọ bẹ́ẹ̀ wà ní inna Allaha rabbi wa rabbukum dájúdájú ọlọ́run ọba rọ́bù nínú ṣẹ̀ríà tàbí arọ́bù ìtumọ̀ rẹ̀ ni pé sọ́ọ̀hìbù ṣe wà máa nípòhù tí ma rẹ̀ sọ pé nínú léléèdè lábáwá tàbí arọ́bù ìyẹn pé ẹni tó nìkan wà máa nípòhù ó sì lágbára lórí nǹkan yẹn onípẹ̀lẹ́rọ̀bù tẹwàá ìtọ́lọ́ ọba yìí tẹ máa ní arọ́bù ààbọ̀ ló fẹ́ dá mi arọ́bù mẹ́bà ló fẹ́ dá mi ẹni gbèdè yìí kẹfì gbìgbì tẹwàá ní lord lord ó wà òkè àwọn di the lord azahuwa ṣe ọlọ́run bá ti ṣe bá so kò lẹ́tọ̀ọ́ àtúnwá lẹ́tọ̀ọ́ láti máa fi pé èèyàn a máa lè ṣe ìdọ́fà rẹ̀ àwọn àfẹ́ ṣẹ̀ríà wọ́n àfẹ́ tawhid wọ́n a lè ṣe ìdọ́fà rẹ̀ sí nǹkan lápẹ̀júwé ní sí a lè ní Rabbul Bayt ó lè tọ́bẹ̀ ká ní Rabbul Bayt ẹni tó nílé dájú landlord alùbá Rabbul Kitab Rabbul Kalam ẹni tó ní bẹ́rù yìí ẹni tó ní ìwé yìí ṣe wá tún rọ́bù gangan a ní ní ọlọ́run tí máa ní ìnà lọ́ha dájájú ọba àlá rọ́bù rọ́bì olólọ́ọba mi wà rọ́bù fún àtọ́lọ́ọba yìí kò fún wọn túnmà ẹ̀kùn àti àtàbẹ̀ jùlọ àwọn tíráfẹ́ mú mẹ́ ọwá ní fáàbùdù ẹ máa sí gbólóhùn rọ́bù gẹ́gẹ́ ni pé ọba ti jẹ́ pé òun ló kapa lórí wa ibẹ̀ wọ́n ti yọ àrùbòbíyà ìyẹn pé gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ nínú àlámọ̀rí ayé wa tí ń ṣẹlẹ̀ pápátá ìtumọ̀ rọ́bùn ọ̀rọ̀ bá ń tẹ́ pé ọgbì ọba tó yẹ pé òun ní mójútó àlámọ̀ rí ní pátápátá tí ò sí kanú láti mẹ́ wà rọ́bùkùn òun náà ní ti mójútó àlámọ̀ rí gbogbo yín sábàní alhamdulillahi rabbil alamin ọba tí tọ́jú gbogbo àgbáláyé onítọ́jú wa onírè wa ìtumọ̀ rẹ̀ nìyẹn òun tí wọ́n ogun ara pé rọ́bù ni pé ó tún wá ní kápá láti fún wa ní nǹkan ó sì wa ànábì wa Isa alayhi salatu wa salam ọlọ́ba yìí ọlọ́ba tẹ̀lé náà fa'buduhu ó nìkan ní kẹ́ẹ̀ máa sìn hadha siratun mustaqim ilé ìní ojú ọ̀nà tí ó múrí ní tí wọ́n ní fa'buduhu òun ni ẹ máa sìn al-ibada ní wọ́n ní ká àlìbáàdà ìjọsìn kò yọ pọ̀lọpọ̀ tó máa ń bèèrè sí pé tọ̀ ẹ̀sìn ìjọsìn náà ṣe ẹlòmí ò lè sàlàyé ju márùn náà lọ mẹ́rin alákọ̀ọ́kọ́ ìrun kíkí ẹlẹ́ẹ̀kejì kan àṣegbáwẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ayọ̀zàká ẹlẹ́ẹ̀kẹrin hajj ẹ̀sìn lótókù lẹ́sìn jẹ̀mọ́ tàwọn ẹ̀sìn olótókù jẹ̀ lẹ́yìn lẹ́yìn ẹ̀sìn fọ́nà ọba ìbéèrè gbogbo ẹ̀kọ́ pé ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ pé gbogbo tó ń jẹ́ ẹ̀sìn mẹ́rin lọ́dọ̀ rẹ̀ tó bá kú bẹ́ẹ̀ yóò kàwà mọ̀ lálẹ́ gàmà mẹ́rin péré lọ́wọ́ ni wọ́n ti láyé ẹ̀sìn ìbá ń lọ òun ló fi jẹ́ pé àwọn àfáà tó alìbádà wọ́n èé lè sọ pé ìkẹbá yìí òun ló fi jẹ́ pé ìtumọ̀ tó kú jù tọ́pọ̀lọpọ̀ àbá ti máa ń lò ó ní tààrífù sheikh islam ibn Taymiyyah rahimahullahu ta'ala nǹkan tó fún ìbádà ìtumọ̀ tó fún olókú jù ó ní alìbádà ìjọ ṣètọ́lọ́ tí alẹ́bí musa ń sọ yẹn pé fáàbù dúrù ẹmọ́ ti ọlọ́ọ̀bá ó ní ìbádà gangan ẹ̀sùn jáàmìà ó ní that ìbádà tẹ́sọ yìí orúkọ kan ni jẹ́ẹ̀mẹ̀ nǹkan tó kó sínú pọ̀ gan nǹkan tó kó sínú pọ̀ jù ká sọ pé nǹkan mẹ́rin lọ kò sí ká àmú wá sọ àlàyé wá ṣe yóò ajágbọ́ bádà yìí ó ní ismu jẹ́ẹ̀mẹ̀ likulli ma yuhibbu Allahu wa yarida àwọn nǹkan tó kó sínú nǹkan tó kó sínú pé gbogbo tọ́lọ̀wọ̀n ọba tó bá ti fẹ́ tó nífẹ̀ẹ́ sí wáyẹ̀rí gọ́ọ̀rùn tó sì yọnu sí ìbádànù gbogbo tó bá ti wọ ọlọ́run tọ́lọ̀ sí yọnu sí onípẹ̀lẹ̀ ìbádà sáàgbọ́ bí báyìí gbogbo tó bá ti wọ ọlọ́run wọ́n ọlọ́run tó wá yọnu sí ìbádànù ó wá ní mílẹ̀ àkùwàlì ó lè yọ ọ̀rọ̀ ẹnu nínú àkùwàl o le jẹ́ ọ̀rọ̀ ẹran tàà ma sọ wàl àkùhàn àbáwọn tẹ́ta máa ń ṣe kọ́dà àzọ́hírọ̀ ó lè jẹ́ nǹkan jẹ́ pé yóò hàn táwọn yóò rí kọ́dà ó lè jẹ́ albáàfìnà nǹkan jẹ́ pamọ́ ní ìbádà ìbádà pọ̀ gan mọ́ wu tó eléyìí òun làwọn bídíà pàtàkì jùlọ àwọn ìsúfí àwọn sọ̀nà mẹ́ gbogbo tí ó jẹ́ ìbádà láyé ó gbọ́rọ̀ jẹ́ nǹkan tó wu Ọlọ́run tọ́lọ́bá sì yọ́nú sí báwo la fẹ́ kan nǹkan yìí Ọlọ́run Ọlọ́run sì sí ọ̀nà méjì lálé ọ̀nà àkọ́kọ́ nínú Kùránì ó gbé ọ̀nà

ìró nípa ọjọ́ àlìkìyàmà ara ọjọ́ àlìkìyàmà náà pẹ̀lú ìwà nẹ́bí sọ ti gbọ́n pọ̀ ọjọ́ náà ọlọ́run bèèrè ànẹ́bí ọlọ́run ìpàdà wọn jù ọjọ́ náà fànẹ́bí ọlọ́jọ́ tí wọ́n sọ fún ọ yìí bí ọjọ́ náà ṣe rí ọjọ́ àlìkìyàmà ọlọ́run fún wa o olúwa ní ojú òyìn àwọn ojú kan àwọn ojú náà wá fèsì àwọn fèsì kan jọ náà kọ́ọ̀sìn à inú bàjẹ́ ni wọ́n wà kí ló dé tọ́lọ̀ wọn bọ̀ èèyàn tí ń dákọ fèsì nítorí pé yẹ̀bá máa bàmí jẹ́ yẹ̀bá máa bàmí jẹ́ ibi tí yóò ti kọ́mọ̀ pẹ̀lú ìwà àrùn bàmí jẹ́ ojú rẹ̀ ni lọ́nà tí pé kí ló ti ọ́ ìkẹ́kọ̀ọ́ wò sí mi ó sì lè wò ọ́ bó ṣe wò yìí ẹ rí àwọn ọmọ pé ìyá ti jẹ wọ́n dé pé ìyá mi sì hàn lójú wọn ọlọ́wọ́n ni àmì látún náà ṣùgbà àwọn tá ń sọ yìí àmìlẹ̀tùn àwọn náà ti ṣẹ́ láyé kọ́dà náà ṣùgbàtùn wọ́n tún sí wàhálà gan lórí jẹ́ tí wọ́n ṣe kó máa wájú àjọ pé àbí tó fà tí wọ́n fi jìyà lálẹ́ kìyàmà àbí wọn ò ṣe kankan ni wọ́n ṣiṣẹ́ kọ́dà náà ṣùgbà wọ́n ṣe wàhálà lórí ẹ̀ afọ́ ọmọ mi kàtọ́ ọdí aláwọ̀ tààlà àní ìkọjá àwọn ọjọ́ kọ̀ọ̀kan ó wá ń jẹ́ kàníkà bí táwọn christian tẹ́sán ti jọ́sìn ó wà wọ́n ṣe ń dààmú tí wọ́n ń lu ìlú wọn yóò káì ó mọ̀ rìn ọ̀rìn àwọn tó wọn wínú láti gbọ́ sí yàgò àmì látó wọ́n ti jẹ́ o táàtù pé iṣẹ́ tí wọ́n sọ́yà yìí kèé ṣe pé rọ́pò kọ́kọ́ lẹ́kọ́ tẹ́lẹ̀ lómi sọ pé amílà ló sọ ìkẹtàlẹ́ nínú ṣe nínú sọ́ọ̀tì wọn kí ló ń ṣe jẹ̀mọ́ wọ́n ń ṣe ìjọsìn àti làágùn ó ní náà sígbà wọ́n tún dààmú ọlọ́run tó ti bẹ́ẹ̀ tẹ̀sùláàna wọn àmìyà tó ti bẹ́ẹ̀ tẹ̀sùláàna wọn àmìyà mú wọn àmìyà tùsùkọ́ mi ní àìní àwọn omi tó máa mú àwọn omi gbóná ni lẹ́sàlá ń fàámù ìlà kọ́dà kò sí oúnjẹ tó máa jẹ́nu náà àwọn oúnjẹ lẹ́gùn ni ọlọ́wọ́ tó ní síwájú wáwù jùún wáwù asùn ó fẹ́ sọ àwọn ojú àwọn ojú ní wáwù jùún ẹ mọ̀ wá ráwọn fẹ́ẹ̀sì ní ẹ̀hẹ́ yàwó mẹ́ìdí náà ìmà tẹ́wà ti wọ́n pín náà àwọn ní gbádùn kò dákò èèyàn mẹ́rin náà ojú ló dákọ bí ìbá ń gbádùn ojú lẹ́ti mọ̀ ah, ah, àfá àwọn ẹni kéjì tó kún òsì mọ́tọ́ ń gbà lówó fún ọmọdé tó ń ṣe àwọn ti lójú ẹ mọ̀ láwọn míì ẹ rí gbádùn lójú wọn iye pé àwọn gbárùn láti di àtàkì náà ó wá ní lìsáàyíhá rọ̀ọ̀dìyà tí àwọn ọ̀rọ̀ lìsáàyíhá rọ̀ọ̀dìyà tó gbogbo tí wọ́n ń ṣe láyé pátá rọ́díyà nǹkan tó bàbá yọ́nú sí ni eléyìí ṣe dédé tààríbùta ni sheikh islam a pé gbogbo ẹ̀sìn ìtẹ́pẹ̀ ní ẹ̀tì ìtẹ́pẹ̀ ní ìbádà gangan in tó wọ́lọ̀ tó yọnu sí ni tẹ́rí tí ò bá ti wọ́ lọ́n tọ́lọ̀ bá ti yọnu sí kèèsè ìbádà àwọn súnfí kan dà mọ́ra wọn ni ẹlùlù alùlágùn ẹyẹ sí kiri ẹ̀kan ẹlẹ́sẹ̀ ìyá méjì lọ fi jẹ́ra ọ̀sọ̀rọ̀ láàrin ẹ̀mẹ́jì ọparíyà kí lọ sí ohun tó lára kan tọ́wọ́ bá ní á ní ọlọ́ni ẹmọ ṣàtúnṣe láàrin àwọn èèyàn kódà nẹ́bí sọ wọn pé gbogbo ọ̀tí yẹn bá sọ tó fi parí ìjà láàrin àwọn méjì náà ń jà ànẹ́bí ní o kí ló là ní ṣe ó là ní pé ni kò súnà ni méjì ń jà nísìn ọwọ́ ní ti subhanallah gbọ́dọ̀ afábìrámán sẹ́ ẹ̀kú ọlọ́mọ ní sinmi ó sì ẹ̀kú ọlọ́mọ ní sinmi ó ní kí máa ń bì ọ́ kí gbogbo tó jẹ́ láàrin àwọn méjì ni òun gbà fún òun jẹ̀bi kọ́nà tá a bá pàdé òun lè má rí ọ tó bá sọ̀rọ̀ kọ́ rí mi kéṣì mi sẹ́kùn ìgbà wọ́n lò pé ọmọ àlè kọ́rọ̀ fún òun yẹn ni ọtún wọn bá ẹnì kejì náà ọlọ́pàá abábrahman abábrahman ọ̀dọ̀ abábìlá

tọ́lọ ni wà máa ń kọ lápùlì jíìnà wà ní ilẹ̀ ni àbùdùn ọlọ́run ní ìdá àlìjẹ̀nú àtàwọn èèyàn ní ìdá wọn torí nǹkan mìíràn torí ẹ̀sìn ni torí ẹ̀sìn ni ẹ wá wò ní ti àtiká ilé àtàwọn àjẹkà ní ti alásàárì gbogbo ẹgbẹ́ láti alásàárì ní ti bímọ gún bí kílà ń òní kílà ń àkírun à ń ṣe ránunú ó tún twenty four seven wa ìbádà ní ó gbọ́ jẹ́ kọ́dà oorun tẹ́ẹ̀rí tá ń ìbádà ló gbọ́dọ̀ iru irú ẹlẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú àìbádà tó gọ́ẹ̀rù máàbọ̀ kéèyàn sọ oorun kó sọ di kankan di mara ń lọ́wọ́ bọ̀tí ìbádà n gọ́ẹ̀rù máàbọ̀ pẹ̀lú yìí wo ìyẹn lè sọ oorun ní ìbádà tẹ́ pé gbogbo gbà tí wọ́n ti sùn látago mẹ́jọ alẹ́ tó fi jí lágo márùn-ún rọ̀lẹ́ alálẹ̀ márùn-ún ẹlòmínà ní sílẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun náà sílágún mẹ́jọ òun náà ìlágún márùn-ún tí ó jẹ́ ìbádà o torí pé òun dàní ìbádà sùtọ́fẹ́ sùn ní sí àmà dàní ìbádà àwọn ìbádà tó gbọ́ ìrùn máàbọ̀ òun ní káwọn máa níyàn pàǹsẹ̀ ìbádà ni lápòjú ilé ẹ̀tọ́ fẹ́ sùn ó wá fẹ́ kí oorun òun tó ń sùn sẹ́mọ̀ àwọn àsùn fẹ́ kùn sí yìí ó fẹ́ kó jẹ́ ìbádà kílẹ̀ ní máa ṣe ẹni ló náà ah, bí tètè lọ sùn torí kí lè bá ti di kí àbí kí ni bá ti ké mú kí bá ti rí kí kìyàmù lẹ́yìn tó kí lọ́lọ́ fi sọ jẹmọ́ ee torí sẹ́rí orun tó sùn sí èdè ìbádà tó máa jẹ́ ilé pé al-ibada tó ń gbẹ̀rù mahadọ̀ so fa abuduhu ẹ máa sin ọlọ́run ọba tẹ́bàbẹ́ sin ọlọ́run ọba ẹ máa sin ọlọ́run ọba pẹ̀lú ìlànà mi òní hada siratu mustaqim eléyìí ojú ọ̀nà tó gúnrégé ojú ọ̀nà kan òun náà lọ́wọ́ fọ́nà fẹ́ràn gbọ́ àwọn ànábì ọlọ́wọ́ bá ìsìláàmù kan náà ni òfin ló kàn yàtọ̀ òfin ló gíní òfin ló yàtọ̀ ó wà ní falamma ahassa Isa minhum al-kufra qala man ansari ila Allah qala al-hawariyun nanu ansarullah amanna wa ashhadu anna muslimun ànábì wa ayé sáà lè sọ àti ọ̀sánlá nígbà tí wọ́n sọ gbogbo àwọn fáyì tí sọ fún àwọn àwọn tó wọn bá rán sí látòkè lè láti kábọ̀ tí sọ fún wọn falamma ahassa Isa minhum kufra gbogbo àwọn ètí wíta wá ń ṣe fún wọn tó wáyé pé wọn fẹ́ gbàgbọ́ ó rí pé wọn fẹ́ gbàgbọ́ wọn fẹ́ gbàgbọ́ ni àmúgbà tó lọ́fẹ́ wá nísìnyí falamma ahassa Isa minhum kufra ìgbà tó gbúrò pé wọ́n ti fẹ́ kó sínú kúfù kìí ṣe pé wọ́n lọ mú kan na ti dìnà òjíṣẹ́ ọlọ́run ọba kéèyàn wá gbàgbọ́ ni ti gbà ní mọ̀mọ̀ gbọ́ kọ́ ni ọlọ́run kan o àmọ́ ànẹ́bí Muhammad ẹ̀ gbàgbọ́ kúfùrù yẹn kó sí o kò wá sọ kò rọrùn fún gba o àwọn kan náà a ah, gbogbo lè gbọ́ tẹ́lẹ̀ ìgbà gbọ́ olúwa ni afatu'minun bi ba'd al-kitab wa takfuruna bi ba'd ọlọ́run sọ pé ẹ máa ní ìgbàgbọ́ pẹ̀lú apá kan nínú tírà ẹ ní gbàgbọ́ kan gbọ́ ẹ máa gba díẹ̀ gbọ́ inú Muhammad àwọn míì ní gbàgbọ́ ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ yóò yẹ̀yẹ́ kú lóṣù sùmàtí ìsá tó ti kíyèsí wọn pé ní ah, àwọn pípù yìí gbogbo tí ń sọ kò fẹ́ gbàgbọ́ kọ́ọ̀lọ́ wa ni mọ́ni à ń sọ rí ìlọ̀lọ́ ta ni yíwá ràn mí lọ́wọ́ nù yín tájọ yìí sí ọlọ́run báyìí kọ́ọ̀lọ́ lè hàwárí yún àwọn àlẹ́ hàwárí yún òun ni àwọn jàmá àwọn àjọ tẹ́ máa ń ran àwọn ti ṣe ọlọ́run bá lọ́wọ́ àbí sí àlẹ́bí lọ́wọ́ tọ́nà bá rán sí wọn tí wọ́n ní yóò kú ní rasulin ashab ànábì ní òjíṣẹ́ kọ̀ọ̀kan ló ní ashab wọ́n sì tún ní alhawariyun àwọn sọ̀hábà àwọn onímọ̀ jẹ́ nabi àwọn alhawariyun òun náà ń jẹ́ àwọn ẹgbẹ́ sọ̀hábà àwọn ọmọ fán wọ́n mọ̀ ran iṣẹ́ anẹ́bì yóò dìde wọ́n mọ̀ ràn lọ́wọ́ wọ́n mọ̀ practice ẹ̀ wọ́n sì mọ̀ pé káàkiri àwọn ẹni wá lọ pé nahnu ansurullah àwọn ọmọ ọba lọ́wọ́ amanna billah agbọ́nà ọba gbọ́ wa ashhad kọ́ sì jẹ́rìí sí wa pé bi anna muslimun pé mùsùlùmí làwa rabbana ọlọ́wọ́ bá wa pè ọ́ amanna anígbàgbọ́ bima anzal pẹ̀lú kọ́tọ́ sọ̀kalẹ̀ fún àlẹ́bíwá Ìsá wàtàbáàna rasul a sì tẹ̀lé òjíṣẹ́ tọrọ sí wa fàkútùbùnà máa àṣàhìdì kọwàkọwà sínú àwọn tí wọ́n jẹ́rì wà mọ́kàrù àwọn ìjọ àlẹ́bíwá Ìsá wọ́n pèsè wọ́n dọ́gbọ́n wa man qara Allah ọlọ́run bá òun náà ti dọ́gbọ́n fún wa gbólóhùn méjì ó yàtọ̀ ọlọ́run ọba ó gbọ́dẹ̀ wọ́n ni sọ́wọ́n ti ní ọlọ́run ti sábòsí àwọn àwọn ọlọ́run ọba yìí tutọ́ kékeré pé yóò tutọ́ á ní fífi èèyàn tí ó tutọ́ sínú eh, funfun síta tí ó dúdú sínú onímọ́kà àrùn tàwọn tọ̀hún àmọ́ ọlọ́run ọba yóò san lẹ́sàn aburú tí wọ́n ní ìtumẹ̀lẹ́ ìrẹ́lẹ́ yìí ó ní wallahu khairul makirin ìdẹ̀kùn tọ́lọ́wọ́n bá bí wọ́n onífin lórí jù idh qala Allahu ya Isa mọ̀tọ́lọ́wọ́n bá títí ànábì wa Isa inni mutawaffik wa rafi'uk ilayya wa mutahhiruk min alladhina kafaru wa ja'ilu alladhina tabauka فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فحق بينكم فيما كنتم فيه تختلفون الله سبحانه وتعالى محمد صلى الله عليه وسلم قل هو محمد أعنتي إذ قال الله يا عيسى نبى طلبا تنقي النبي وعيسى هو إني متوفيك inni mutawaffiq èmi ọlọ́wọ́n bá pọ̀ wọ̀rọ̀ fínú yìí sì bí wá sọ́dọ̀ mi ilayya wọ́n mú tọ̀ṣúrù ní sì fọ́ ọmọ mẹ́rin lẹ́sìn náà káfàrù kó lọ́dọ̀ àwọn tó ya gbègbè lọ́wọ́n bá وجاعل الذين تبعوك فوق الذين كفروا يوم إلى يوم القيامة إمي الله أبوتي جي أمو تما تليو lérí àwọn tó ń ya gèbèrè sí ọ ìgbì ọlá fún wa tí ó fi dàrú kìyàmà fún lẹ́gbà náà ìláyé ẹ̀mọ̀lẹ̀ jẹ́rùkùn gbogbo yí pápátá àtàwọn tó ń ṣe tiẹ̀ àtàwọn tó ń ṣe tiẹ̀ ọ̀dọ̀ èmi ọlọ́run ọba lẹ́sẹ̀ padà sí fàákùn bẹ́yìn náà kù níwọ̀n adájọ́ láàrin fi máa kún tó fi í tẹ̀lé fún lórí tẹ́yìn sí lọ́pàá lé lórí ní báyìí àwọn èèyàn sọnù púpọ̀ lórí ọwọ́ bẹ̀rẹ̀ ayà yìí nínú àwọn tó ń àwọn eléré àwọn tó ń lórí ẹ̀ àwọn kírísítẹ̀nì àwọn tẹ̀lé wọn mérí igbó ọ̀run àwọn ahmadiyya lẹ́yìn náà àwọn kọ̀ọ̀kan nínú àwọn táwọn náà ní bí àwọn wọ́n sọ̀rọ̀ bí ayà yìí ọlọ́run sọ máa pé ìkọ́ọ̀lọ̀ lọ́hù ya Ìsá màtọ́mọ̀ bá sọ fún kí àníbi wa Ìsá inni mutawafi èmi ọlọ́run kọ́ wọ̀rọ̀ fíò ká ilẹ̀ yìí yìí sì gbé ọlọ́run mi àwọn fi ilẹ̀ pé ọlọ́run bá ti pa Ìsá mutawafi tí ó ti kú ẹni wọ́n lè gbàgbọ́ pé Ìsá ti kú ajẹ́pẹ́ nìyẹn sọ mọ́ pé isa ni wọ́n kàn má gbélébù gbogbo lọ́gbà pé isa ó ti kú ẹnìyẹn sọ mọ́ pé ajẹ́pẹ́ òun gbàgbọ́ pé isa lọ́sọ̀dún nìyí wọ́n kàn má gbélébù kọ́dà bẹ́ẹ̀ ni ò bá sọ jáde lẹ́nu torí gbà tí àwọn ẹ̀mọ̀ pẹ́ pa isa òun nígbà tí wọ́n kàn má gbélébù olúwa ni wàá rọ fẹ́ràn ká èyí ti gbé wá sọ́dọ̀ mi ànábì yóò kú ọlọ́run máa fún rori pé ọ̀ọ́kú wọ Mùsá kò túmọ̀ pé ìwọ Ìsá kú kò túmọ̀ pé ànábì Ìsá ti kú kò dẹ̀dẹ́ pé ànábì Ìsá èsì kò ní kú alùsùnù sọ bẹ́ẹ̀ wọn ò ní Ìsá ò ní kú Ìsá ò ní kú ayà yìí àmọ́ tí ni pé Ìsá kètì ìkú ọlọ́run ni wà máa kọ́ta lúkù wà máa sọ́lá búkù ẹwọ́ ti kíyà pípẹ́pẹ́ wọ́n fi sílẹ̀ fúnra yàn wà láì fìtínà sún àyẹ́ ti lọ jí ọlọ́run wà máa kọ́ta lúkù olúwa ni wọn ò pa ayíṣá wà máa sọ́lá búkù wọn ò sì ká má gbélébù wàláàkí ṣúbì àlàbù a fi ẹnìkan jọ ìsá ni ọlọ́run ọba oníbẹ́lì rọ̀fà àhùlọ̀ ọlọ́run ọba gbé lọ sókè ní kèkú ayé rẹ̀ lọ́lọ́run gbé lọ sókè ọlọ́run sì rẹ̀ ìbọ́ ti gbọ́ yínú àkídà fa'álù lìmọ́ yurid kò sí tọ́lọ̀ ọmọ olè dánwò tí bó ń lọ ní kírísà anẹ́gbà adam anẹ́sàlátù wàsànlá nígbà tó kọ́ dá tẹ́bí ìkan ló fà níbi sí adam tẹ́bí ìkan ló títí sẹ̀mí bẹ̀ ìkẹ́kẹ́ ní ti ń jẹ́ sọ́lọ́ wọn báyìí kò wá sí kápá kó tó gbé anẹ́bí wa ẹ̀ńsá kọlọ tó pọ́nà lọ tọ́jú ẹ̀ adam sí ló o àmọ́ bí yẹn bá fi lè nínú àdìọ́kàn pé ànábì Ìsá ti kú ẹni yẹn ti di kèfèrí ó làwọn àfà náà fi ṣe ìdájọ́ lórí àwọn Ahmadiyya àti káfíìn ni wọn lẹ́yìn ìgbà tó ń ṣe ìkọ́mọ́tòjà fún wọn ni o àwọn àfà alágbàáyé wọ́n sì pèrè àwọn jọ wọ́n ní pẹ̀lú gbogbo táwọn Ahmadiyya kó sí ìkèfèrí ni wọn ṣe Ahmadiyya èdè mùsùlùmí òun lẹ́bi pé Ahmadiyya fẹ́ràn kìnnì kan táwọn yòókù sábà ṣe gbogbo àwọn ẹgbẹ́ àwọn náà ń sọ bẹ́ẹ̀ o àmọ́ kò kọ́ màmí tiwọn Ahmadiyya kò lè má darúkọ ẹgbẹ́ wọn kọ́mọ́ sọ pé Ahmadiyya muslim <laughs> muslim brother wọ́n fi muslim kó tiwọn Sufi sábà sọ pé Sufi muslim wọ́n sábà sọ bẹ́ẹ̀ àwọn náà ń sọ bẹ́ẹ̀ o torí àwọn náà ti fúgà mọ̀kànlẹ̀ rẹ́gbẹ́ òkú ni àtàtọ́ wùkù ní ìsìlámi àwọn ṣíyà ṣíyà wọ́n pèrà wọn mọ́ sọ pé àṣírin àtú muslim brother tó bá wọn àfá wọ́n hàkámà lórí wọn kí wọ́n ní àwọn àfá àjòkó ni wọ́n nígbẹ̀ fèyí láwọn adíyà gbogbo ìjọ àwọn adíyà lápapọ̀ láàrin lẹ́yìn káfíńsá yan àwọn kankan fún wa àwọn tó ní kan sí pẹ̀lú àkídà tàbá pàdé àmàdíyà ní ṣẹkọ́ àwọn adìbọ́dà bọ́yá àdúgbò yìí kan àwọn alẹ́ ṣé kébèrè àti kébèrè kọ́ jẹ́mọ́ ẹ́ àwọn kan kébèrè ni àwọn kan kọ̀ àwọn kan kọ̀ fún àwọn ẹ̀hẹ́ gbogbo yíwà tó kébèrè nínú àbí ọgbàgbé ọgbàdì àmàdíyà ní àwọn ọmọ ìkébèrè ni ọ láà kò lè jẹ́ kébèrè nínú àti ní ó dàbí ká máa sọ̀rọ̀ yẹ̀wú lápapọ̀ ṣẹ́gẹ́tì ní sí ní àpapọ̀ wọn là ń sọ ní gẹ̀fẹ̀rí ní àpapọ̀ wọn gẹ̀fẹ̀rí Ahmadiyya ó ní gẹ̀fẹ̀rí ni wọ́n tàbápàdé ẹnìkan tó pẹ̀lú Ahmadiyya à ní pé gẹ̀fẹ̀rí àákùn wá dá òun gan fúnra rẹ̀ kátó kàfà rẹ̀ á dá ìkọ́ wọn fún jà fún lẹ́rí kẹ́ bá lè fi hàn gẹ̀fẹ̀rí ẹ wà fún ẹ tóró nǹkan fún lẹ́rí jọ náà ẹ wà péjòkó ẹ wà fún lẹ́rí bó bá pọ̀ tí ó gbà olùyàdì gẹ̀fẹ̀rí gbà náà àwọn afá gbìyànjú wọ́n pè ma so wọ́n gbọ so àwọn náà sọ pé wa tó ti kú ẹnì kan wọ́n bẹ̀rẹ̀ jọ ní ibe ní mọ̀ sí ṣẹba ní mọ̀ wá ìbéèrè àgbọ̀ ni wọ́n wọ́n àkọ́ ń bí tó bá àbíbù ló sọ bẹ́ẹ̀ ó lẹ́ ní mọ̀ kí ní mọ̀ wá sí ẹ̀ẹ̀mẹ́ta ìlú mi sí ilé ìbí ẹ̀sọ́ bèèrè ànẹ́bì lọ bí ànẹ́bì lọ ń bí bọ́n tó ànẹ́bì lọ pé ànẹ́bì Ìsá ń padà bọ̀ wá ànẹ́bì lọ pé kọ́lá gbá ń bọ̀ wá ibi tí ó ti sọ̀kalẹ̀ ànẹ́bì sọ kọ́lá ànẹ́bì ni yóò kinu asli pẹ̀lú àwọn mùsùlùmí jọ náà ànẹ́bì sọ dáadáa tó ti clear wọ́n ń bèèrè pé kí ni bọ̀ wá ṣe sálọ ń bèèrè pẹ́sàn lọ́wọ́ ẹ̀ sọ pé bá bèèrè pẹ́sàn báwọn kí n bá ń bẹ láyé gbà náà àwọn àwọn Usama bin Zayd àwọn alìkọ̀ ọ̀kà alìkà ló kọ lásán ni àwọn alì òbúrú tó bá wọn ẹ̀kàn pé alì burú alì burú àwọn tó wọ́n burú yá lọ Usama bin Zayd àwọn ni a anẹ́bì fún ayọ̀ ọ̀dọ́ka sórí ilé ìkalẹ̀ àwọn bí anẹ́bì pé kí ni mọ̀ wá sí anẹ́bì tó wá sọ sí ìsábọ̀ wá sí fún wa ló fi jẹ́ pé àwọn pípù yìí wọn ò nígbàgbọ́ pẹ̀lú hadith àwọn ní ká bẹ́ẹ̀ sì ni ẹ̀lérí direct nínú pé bọ̀ àwọn àfáà ni ìsìbátù rẹ̀ àwọn àfáà ló lè yé tí wọ́n mú dájọ́ rẹ̀ pẹ̀lú ayà o ìta gbóyé bẹ̀ ni pé ìsá ń bọ̀ wá àmọ́ àwọn onígbà fún yíwá ok anẹ́bí sallallahu alaihi wasallam wọ́n wá sọ pé bọ̀ anẹ́bí bọ̀ wá yóò ti sọ̀kalẹ̀ yóò ti sọ̀kalẹ̀ sí Jerusalem táwọn kírísẹ̀lẹ̀ lọ ní ti wọ́n ní lọ́mọ́ tí wọ́n lópin mọ́ká ò lè lópin fáwa torí pé kò sínú báyìí wọn kan lọ sí Jerusalem ìgbẹ́ni àníbi iná wa pàdé Mahadi yóò pàdé ta ni Mahadi Mahadi wa fẹ́ kírun fún wa àkọ́ àti ní òde Mahadi ó ti dá àmà àwọn òròyìn yẹn ó ti dá àmà yóò wá ní pé kí á níbi iṣẹ́ kírun fáwọn wọn náà à ń ta ìmọ̀ ẹ̀mùnà ẹ̀mùn kan wá nísìnyí àǹtà ìmáàmù náà òun ti parí tẹ́ tòun òun wá jíṣẹ́ mọ́ ìwọ ni mọ́mọ́ àlè ọmọ yìí nítorí kan wá ṣe ni ní tí sáwá ṣe àdébí wá sọ òun àti almahadi àwọn olóòjọ gbogbo ti alimasiu dajjal wọ́n jọ pa ìjọ àti náà nù tí wọ́n pa tán ìsáàmù sílẹ̀ wá kú bọ́mìyàn ti ń kú bí ẹ bá wáyé ìsẹ́kíní yìí ń kú ni ànábì yìí sáà kú àmọ́kẹ́sẹ́kíní yìí lámà yẹmú kìtì kú sọ̀rọ̀ bí sáà mọ̀ wá inú àkídà tó hálù sí náà ni ń bọ̀ àmọ́ tí ń bọ̀ wá sí yàgò bọ̀ àwọn wá wá ìmọ̀ òun yà wèrè kọ́ yóò agbẹ́sẹ̀ sí ìmọ̀ àwèrè láyé láàrín èyí sábánàmí fún àrùn pa rẹ̀ nígbà tí àwọn gbogbo àwọn gbogbo àwọn èèyàn tó bá jọ bá lọ́pàá àmẹ́bí ọlọ́run pé ẹ bá bí ọlọ́run ẹni kó dájọ́ kó kàn dájọ́ náà ni bàbá wọn káwọ̀ láàfáà ni ìnira tí yóò rí wípé àwọn ẹni bá dájọ́ ẹ dúó lásán abẹ́ dájọ́ ó ní agbára gan sọ pé iná là ń bẹ̀rù sí ìyí pẹ́lú mi àbẹ̀rù àlìkíámà pé àlìkíámà àbẹ̀rù rẹ̀ tọ́wọ́ ní kálukú wá bẹ̀rù náà iná làwọn bẹ̀rù àlìkíámà má ní ẹ̀bẹ̀rù àlìkíámà o kí lá bẹ̀rù iná ni tí a máa bẹ̀rù kíámà ń san sẹ́ pàkà dúró lásán ni ìyà tí ó jẹrí wa ìrìnlọ́pẹ́ yàwó tí ó jẹrí ibú wa níjọ jẹ àfẹ́tọ́ wa sànú kọ́nà sànú àwa náà àwọn tí tọ́lọ́ lọ́wọ́ sànú tọ́lọ́ sẹ́kìnì tí ó fún ní bòjì kọ́lọ̀n kébì àtẹ́yẹ fún àwọn kéèkéé méje péré àwọn ń pọ̀ fọ́lẹ́gá àwọn wà nù àwọn nìkan ò nímọ̀ nínú àrùn àwọn yòókù wọ́n mọ̀ nínú oòrùn wọ́n àwọn ọmọ àmẹ́bí ọlọ́wọ́ á wọ́n ti wọ́n fi adọ́dọ̀ ọ̀yẹ́ ṣá wọ́n adọ́dọ̀ ọ̀yẹ́ ṣá èyí lọ́wọ́ wọ́n sì pé yá mi lọ́lọ́run ẹ̀dẹ́kùn tó lórí kan tó lọ́lọ́ ní fún akẹ́sì tí ẹ̀ ẹ̀rú bà ìwọ wòlíì tí wọ́n pé lọ́fàn ẹ̀ sí mú ọ̀pàá ẹ̀ sí lápá gbádà rẹ̀ àwọn ará èbó àwọn èbó tí wọ́n abẹ́ kóòtù láwọn kóòtù wọn sí <laughs> ọlọ́run sàmàlà wa tó nù àkídá ti hálù sínú ìtọ́lì jama oríkì ànábì wa Ìsá alayhi salatu wa salam ó mọ̀ wá so kálẹ̀ máa ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn gbọ́rọ̀ àwọn Ahmadiyya wọ́n ní ṣùgbọ́n àgbẹ̀lọ́wọ́ gan-an wọ́n àti wọ́n sọ̀rọ̀ gbọ́rọ̀ wọ́n ní ṣùgbọ́n àgbà gidi so bí àwọn ṣe àná ni wọ́n àti wọ́n náà sọ̀rọ̀ gbọ́ gbogbo pátá láàrin ti mahadi àwọn amadíyà àwọn àti ìmọ̀lẹ̀ ti mahadi àwọn ṣíà àwọn àti mahadi àwọn sufi àwọn àti mahadi àmì mahadi àwọn sufi ti ń dé ń lọ ń dé lọ ń dé lọ tàwọn ṣíà ò sì dé wọ́n sì ń retí rẹ̀ òun ó ti kó sínú kòtò nínú àpáta kó sí kètì jáde ilé ọba jáde wọ́n níjọ́ náà alukuhani original kuhani ọwọ́ rẹ̀ ló wá ẹ́ àfẹ́kẹ̀ tọ́lá wọn ṣe à kuhani ìdẹ́kẹ̀ kò pé èyí tó pé ọwọ́ ló wá ó sọ pé ẹ̀ẹ̀sẹ̀ láti jọ inú èmi wọn ò pláàni kí kò sí pláàni náà ni kò sí tí ẹ bá fẹ́ takò ẹ̀sìn ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ bá sí yọ́mì kan ẹ̀sìn wọn fẹ́ níbi kan wọ́n fẹ́ níbi ẹ̀yẹn sọ àwọn retí àwọn ọmọdọ́mọ hussein ó jáde àmọ́ àwọn súnfí àwọn wọn rí màdí nígbàkúgbà tí ó lọ bọ̀ wọ́n ti rí kan nàìjíríà ló ṣe àbíká òfin lọrin ẹ̀kọ́ àwọn ní màdí lọrin tani màdí ti lọrin ẹ́ ẹ́ ilé ìwọ̀n ni màdí abdulkarim lè náà

òun pẹ́ ẹ̀mọ́ àdíkọ́ tó kú ni náà lọ́dún kókó lẹ́kọ̀ọ́ olótó fi kó lẹ́kọ̀ọ́ omi ló padà yóò padà pa òkèkórun àtọ́hùn bó ti kú kéèkó tó rún <laughs> gbogbo àwọn ìyàwó rẹ̀ ní tíyẹ́sì mẹ́lẹ́ tí wọ́n ṣe lè tukẹ̀ kéèkó bì sí ó bọ̀ sí kókó tọ́dún mẹ́rin àbọ́dún márùn wọ́n ṣe retí rẹ̀ kọ́dà ìkánná ọmọ rẹ̀ apàdé yóò ní òun lẹ́ ó tún sọ ó ní àbẹ́ ìkú àwọn ṣe retí rẹ̀ wọ́n ti wọ́n lẹ́ ògùn rẹ̀ wọ́n lólókè alágbẹ̀lẹ́mọ̀ wà ń fẹ́ kẹfẹ́ kò lókè wájọ́ sí ni o ó ní kó lókè wájọ́ sí ni o àwọn apáwọ́gá kí ló ti lọ ó tó 3 days kọ́gbà náà ti kú rẹ̀ gan tó ní wọ́n lórí wọ́n ní láàrin 2 days 1 day ó lè lọ bá mi tí ò ní sọ ọ̀tẹ́ni jẹ́ láàrin so wọn ní lọ́dọ̀ rẹ̀ tó bá yàtọ̀ adé yóò máa sọ sẹ́tọ́ àwọn àlìjẹ́nu gbé lọ́sọ́dọ̀ wọn tí wọ́n ní o tí wọ́n adé yóò máa sọ àwọn ara burúkú yóò máa sọ wọn so àwọn eléyìí táwọn fẹ́ ṣàdúrà fún yàn àwọn èyí tó ṣàdúrà pé kankan ọmọ lẹ́kẹ́ ń jọ kó mọ̀ ṣàdúrà tí táwọn ti bá ti wọn dé náà tí wọ́n pè máa di tí bá nìkan bá ilé ìfẹ́ yóò ní wọ́n lórí odidi sí àmì ẹfún mi ẹfún mi ọ̀rì ọ̀sẹ̀ iná nù ṣe ọlọ́run àwọn ọ̀nà àjẹ́ náà ní ń bá jù sótò lè ní sókè ọ̀rọ̀ ni pé hálì tó tọ̀rọ̀ jẹ́mà à ń retí mahadi à ń retí masiu dajjá eh, àti ànábì Ìsá alayhi salatu wassalam èyí táwọn ilé ń bá káàkiri bí abdulkarim ti bẹ̀rẹ̀ ní kíní òní eléyìí ni aláìmọ̀tán sẹ́ráwọn tán tẹ̀lé sàárùkù tó ńlá káì jẹ sẹ́ráwọn tán ti àdúrà lélẹ̀ òun ńlá káì rárá torí kò mọ̀ kankan èyí tó jẹ́ wọn àdúgbò àìgàn ti lẹ́mẹ̀ ọ̀gán òun làfá rẹ̀ àwọn ìwé lòun fi ń kọ nǹkan kéwú wọ́n ń wọ́n ń tẹ̀lé bó fún wàláì ní àwọn ọmọ kéwú kò lè dáka ní abùkẹ́rí tó wà ní òun ẹ̀dá máa bí kọ́lọ̀ tó fẹ́ràn

tọ́lọ̀kọ́ sàbọ̀nà àkúbà tọ́ nínú àwọn akọ́sójọ́ náà wasallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdika